ọlọ́run ni walamma raja'a Musa ila qawmihi ghadbana asifa. walamma raja'a Musa ila qawmihi ghadbana asifa. ní ìsín ibi tí a gbé dúró òun náà ni ìgbà tí ọlọ́run ọba ń sọ fún wa ọ̀rọ̀ àwọn banu Israel. Israel àwọn ọmọ Israel Israelites ọlọ́run ọba ń sọ ọ̀rọ̀ wọn fún wa nínú alukur'an àti nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àti anabi Musa alayhi salatu wa salam anabi Musa ó jẹ́ anabi ọlọ́run tọ́lọ́run rán sí àwọn ọmọ bànú Israel iṣẹ́ ńlá méjì lọ́lọ́wọ́n bá fi rán anabi musa alayhi salatu wa salam àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni kó wá fi rinlẹ̀ fún gbogbo ayé pàápàá jùlọ fún firaun tó lò ń lọ fáwọn ọmọ israel ọlọ́run fẹ́ kí musa wá ṣàlàyé fún firaun pé kì í sọlọ́hùn kí gbogbo àwọn tí. Tí firaun ń pera rẹ̀ lọ́lọ́run fún kí musa ó má tijú láti tú àṣírí irọ́ tí firaun ń pa pẹ̀lú kó ń pera rẹ̀ lọ́lọ́run eléyìí ọlọ́run tó dá wa kì í fi báyàn ṣeré ọlọ́run yìí sì jẹ́ kó falẹ̀ tẹnìkan bá fi ìròyìn tí kì í ṣe tọlọ́run tó bá fi ìròyìn ọlọ́run èyí tó tóbi lẹ́sẹ̀ níbi káròyìn ọlọ́run òun náà ni kí á pe ẹlòmíì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run a bí ọlọ́run nínú púpọ̀ ọlọ́run kò ní dunnú sí ọ̀rọ̀ náà àti ẹni tó sọ ọ̀rọ̀ àbí ká pe ọmọ mọ́lọ́run àbí ká pe ìyá mọ́lọ́run àbí ká pe olùrànlọ́wọ́ kan mọ́lọ́run ọlọ́run kìí fẹ́ torí pé Ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni ó sì tún jẹ́ àṣọ ọba tó dá dúró ni ọba tó dá wà ni tí kò bùkátà olùrànlọ́wọ́ ọlọ́lọ́n ọlọ́run rán anabi musa aleyhi salatu wa salam kó wá sọ fún ayé nígbà náà wípé firaun kì í sọ ọlọ́run o torí pé ti fúra ọ̀nù pera rẹ̀ nìyẹn tí ẹnìkan bá sì jẹ́ alágbára tó ṣe wípé kò sí tí kò lè dáwò nínú agbára tọ́lọ́hun fún yẹn tó sì tún jẹ́ onígírímọ́ńkáì tí àwọn èèyàn sì ń bẹ̀rù ẹ̀ látara aburú tó wà lọ́wọ́ ẹ̀ kì í pẹ́ táwọn èèyàn fi máa ń sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ dọ́lọ́ ìdí nìyí tó fi jẹ́ pé Firaun ó ní ọlọ́run lòun ó sì jẹ́ ká yóò mọ̀ ẹni tó ń bá fẹ́ pa òun ò nìkan pa tí ò sí tí ó ṣẹlẹ̀ ẹni tó ń bá fẹ́ túlẹ̀ nínú ẹ̀wọ̀n òun nìkan ó túlẹ̀ èyí tí Firaun bá fẹ́ ṣe bọ́ fẹ́ kọ́ ilé tí ó ga bí alájà ẹgbẹ̀rún tọ́ba ti sọ báyìí pé ọ̀yá ilé bẹ̀rẹ̀ àwọn tí ó sì tẹ́jú bẹ̀rẹ̀ nìyẹn firaun ó tayọ àlà púpọ̀ ó sì lágbára lérílẹ̀ ìṣesí rẹ̀ yìí àti ipò rẹ̀ yìí ó fà á táwọn èèyàn náà fi fẹ́ máa gbàpọ̀ lọ́ọ̀nì torí pé kúrẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn wà ó gbótọ̀ bí èèyàn bá kúrẹ́ lọ́wọ́ tó kúrẹ́ lọ́wọ́ bá tún lọ́wọ́ bẹ̀ yìí tá a rí yìí náà ó tó kágbà pọ̀ lọ́wọ́ ní firaun wàkọ́lá anna rabbukumul a'la olómìnira ọlọ́run ọba yín tó ga jùlọ eléyìí kì í ṣe tuntun lásìkò táwa wà yìí náà láìpẹ́ yìí àwọn ènìyàn pe Ṣàngó lọ́lọ́run wọ́n pe Ògún lọ́lọ́run kò sídìí tán fi gbà pọ́lọ́ náà ni wípé téèyàn bá lọ wo ìtàn Ògún Ògún jẹ́ ẹni tí máa ń bínú púpọ̀ nínú ìtàn rẹ̀ ẹni tí máa ń bínú nǹkan kékeré tó bá bínú báyìí ó lè yọ àdá tí ó lè wọ́n pààyàn bẹ́ẹ̀ náà ní Ṣàngó òun á bínú ìgbàgbọ́ Yorùbá ni pé tó bá ń bínú yóò yọ ọ́nà lẹ́nu ní dáfi lọ́nà nítorí pé wọ́n bẹ̀rù aburú ọwẹ́ eléyìí ló fà á nígbà tí firaun náà pera rẹ̀ lọ́lọ́run látara bíbẹ̀rù aburú ọwọ́ firaun àwọn kan náà ọmọ banu israel àtàwọn èèyàn tí wọ́n wà ń gbà náà gbogbo wọn gbà pé ọlọ́run ni eléyìí ló fà á bá fi wá rán anabi musa aleyhi salatu wa salam pé kó lọ sọ fáyé pé firaun ní sọlọ́run pẹ̀lú gbogbo agbára tó níwò náà kì í ṣe ọlọ́run iṣẹ́ àkọ́kọ́ tí Musa tó wá sọ ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí anabi Musa lọ kó àwọn ọmọ Israel ọba ni walamma raja'a Musa ila qawmihi ọlọ́run nígbà tí Musa wá ṣẹ́rí padà níbi tó ti lọ bọ́lọ̀ sọ̀rọ̀ tó ti lọ gbòfin látọ̀dọ̀ ọlọ́run lórí òkè tóoru Sínà lórí òkè tó ti lọ bọ́lọ̀ ọba sọ̀rọ̀ ìgbà tí Musa tó wá ṣẹ́rí padà láti lọ bá àwọn ọmọ Israel ìgbà tí Musa padà dé ó bá wọn lẹ́ni tó ṣe wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ń bọ màálù musa fi wọ́n lẹ̀ lórí sísin lọ ó wá ní ká ẹ̀gbọ́n òun harun àwọn èèyàn máa ń rò pé bóyá harun àbúrò ló jẹ́ sí musa rárá ẹ̀gbọ́n ni fún anabi musa alayhi salatu wa tí anabi musa tó wá sẹ́rí padà ọlọ́run bá fi ní wọ́n lá máa rọjà àmúṣá ìlà qawmihi gadibana àsìfà. ọlọ́run bá ní nígbà tí ànábì Musa tó sẹ́rí padà níbi tó ti lọ bọ́lọ́hún ọba sọ̀rọ̀ tọ́lọ́hún ọba ti fún lófin èyí tí ó fi máa darí àwọn ọmọ Israel ọba tí Musa lọ tó gbòfin tó padà dé tó ṣẹ́rí padà wá bá wọn. walamma raja'a Musa ila qawmihi ghadbana ọlọ́run ọba fi ìròyìn méjì ó fi ìròyìn anabi musa láti lè sọ condition mood tí musa wà nígbà tó padà dé ọlọ́run ọba ní gọ̀dùbánà àsìfà gọ̀dùbán algadob asaf gbólóhùn méjèèjì yìí ìtumọ̀ kan náà ni méjèèjì ṣùgbọ́n kan lágbára jù kan lọ ọlọ́wọ́n bá nígbà tí Musa dé tó ṣẹ́rí padà wá báwọn èèyàn rẹ̀ tó bá wọn ní bó ṣe bá wọn tí wọ́n ń bọ̀ sà ọlọ́wọ́n bá ní gọ̀dùbán Musa ṣẹ́rí padà wá bá wọn lẹ́ni tínú bí Allahu Akbar ó bínú sí tí wọ́n ń ṣe yẹn a sì fa lẹ́ni tí ìbínú yẹn ó gbá gògò lára ẹ̀ torí wípé shiddatul gadab ìbínú tó ju ìbínú lọ ló ń jẹ́ al-asaf al-gadab bẹ́ẹ̀ bá rí nǹkan tó bí ìyànnu téèyàn bínú gadab nìyẹn al-asaf ó náà ní ìgbà téèyàn bínú tán ntí bínú bí sí yẹn lára ntaari nǹkan abínú gadab nìyẹn ṣùgbọ́n ntí àwa ń ṣe nígbà tá à ń bínú lọ́wọ́ òun burú ju ohun tó bí bínú torí pé bínú wẹ́rẹ́wẹ́rẹ́ ló máa ń bẹ̀rẹ̀ tó bá kọ́ bẹ̀rẹ̀ yóò máa ga díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá tó wá dé pík oníbínú yẹn gan kò ní mọ̀ pé òun ò lẹ́sẹ̀ lẹ̀ ẹni tí inú bá ń bí lójú méjèèjì ó lè pààyàn ẹni tí inú bá ń bí ó lè ṣèyàn léṣe ẹni tínú bá ń bí ó lè sọ̀rọ̀ sọ ìgbà tínú bíbí yẹn ti dé píìkì pé èèyàn ọmọ téèyàn ń ṣe mọ́ ni al-asaf ọlọ́run wá fi méjèèjì ròyìn ànábì musa ọlọ́run ọba ni walamma raja'a musa ila qawmihi ghadbana asafa. walamma raja'a. موسى إلى قومه غضبان أسفا ọlọ́wọ́ ọba ní nígbà tí Musa tó ṣẹ́rí padà in tó bá lẹ̀ ó fa ìbínú gọ̀dọ̀bán Musa bínú àsìfà ó bara jẹ́ púpọ̀ al-asaf ó lè túmọ̀ sí ó tún lè túmọ̀ sí ṣídẹ́tù gádọ́b ìbínú tó tóbi tó lágbára tó ju ìbínú lọ ọlọ́run ọba wa fi méjèèjì yẹn ròyìn ànábì Musa àwọn àfọ onímọ̀ tẹ̀fsíìr wọ́n ní ta fẹ́ mú jáde ń bẹ̀ ó náà ní pọ́lọ́n tó dá Musa ó mọ ànábì Musa ànábì Musa mọ bínú ìdí nìyẹn tọ́lọ́run ọba fi fi Harun tó fi ti lẹ́gbẹ̀ẹ́ Harun òun ó lẹ̀ kì í bínú àmọ́ anabi musa máa bínú ìbínú ta anabi musa yìí ọwọ́ ayẹ ká bira wa léèrè wípé ṣé ìbínú ṣé ròyìn dáadáa níbínú ni àbí ròyìn tí ò dá torí parakùnrin kan lọ bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó nílò òjíṣẹ́ ọlọ́run a ó sì ní sọ àsọtẹ́lẹ̀ fún mi. Anabini ni la takuta anabi mama bínú ẹni yẹn ti tọrọ nsọ sọsọ tẹlẹ fún mi fakọọlẹ la takuta anabi ni mama bínú o tún bẹ anabi mama bínú tọ ngba anabi ni mama bínú yẹn sẹròyìn ẹ̀yìn ni bínú ni àbí ròyìn àbùkù tí o yẹ ká bá nínú òṣèṣe ọmọlúwàbí tó bá sọ pé a ṣe pé ìròyìn tí ò yẹ ká bá lọ́wọ́ ọmọlúàbí ni èé ṣe tọ́lọ́wọ́n bá fi ìròyìn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run sì nìyí wọn ò níròyìn àbùkù lára torí pọ́lọ́ wọn bá ní falamma raja'a Musa ila qawmihi ghadbana asifa. falamma raja'a Musa ila qawmihi ghadbana asifa. ọlọ́run fi ìròyìn al-ghadab ìbínú ó fi ròyìn Musa ṣé ìyẹn tàbùkù ànábì Musa ni la ní ká máa fa kò mú òkun ọ̀rọ̀ yẹn yọ òun náà ni wípé àwọn tí kéwù ò bá yé àbáwọn tí wọ́n fẹ́ máa kọwọ́ bọ ọ̀rọ̀ ọlọ́run láti lè fi gbé àìmọ̀kan wọn ọlọ́run ọba níbí ntọ́lọ́run ọba jẹ́ kó yé wa ni wípé algadob ìbínú tẹ́rí yẹn min khasọ isilbashar bashar nínú àdámọ̀ gbogbo ẹni tó bá ti ń jẹ́ èèyàn àdámọ̀ ni àdámọ́ ni kébi ó pààyàn ntàfi ń jẹyàn nìyẹn tẹnìkan bá ní bóun ṣe wáyé ebi yìí pa òun òun ṣe yàmọ́ ni. àdámọ́ òun náà ni ká sùn tẹnìkan bá sọ pé òun èé sùn kì ṣe yàmọ́ àdámọ́ náà ni ká dunnú àdámọ́ òun ni tá a bá rí yóò dùn mọ́ wa nú ká dunnú kárẹ̀ rẹ̀ múṣẹ́ níta fi ń jẹ́ èèyàn nìyẹn nínú àdámọ́ èèyàn nìyẹn ìwọ mú ewúrẹ́ síwájú wá máa sọ̀rọ̀ tó lè pààyàn lẹ́nu bóyá ewúrẹ́ rẹ̀ naam máa sọ̀rọ̀ tó lè pààyàn lẹ́rìn ẹ sì ní ewúrẹ́ yìí mo ń sọ̀rọ̀ ẹ̀rín tó lórí ọlọ́run kò tiẹ̀ rẹ́rìn kò lè rẹ́rìn nítorí pé kò sí nínú àdámọ́ tá a dámọ́ abọ́ wa sọ nǹkan nǹkan kan ṣẹlẹ̀ ọwọ́ à ń sọ ọ̀rọ̀ yẹn fẹ́ wúrẹ́ ó yẹ kí wúrẹ́ yìí ó sunkún olówó rẹ̀ lọ́jà ìláyè ewúrẹ́ ò ní sunkún torí pé kò sí nínú ta dáma wàlámà rọjà àmúṣà ìlà kọ́ọ̀mì gọ́dọ̀bà náà àṣìfà. wàlámà rọjà àmúṣà ìlà kọ́ọ̀mì gọ́dọ̀bà náà àṣìfà. ọ̀rọ̀ ọba fẹ́ jẹ́ kó yé wa wípé gbogbo ẹni tí ń jẹ èèyàn gbogbo ẹni tí bá ti ń jẹ èèyàn ní àdámọ́ kó bínú ó wà lára ẹ̀ irọ́ ni pé mi bínú o lè má máa bí o lè jẹ́ ní láàlẹ́ kọ̀ọ̀kan o lè jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹnìkan bá sọ pé bí lágbádá ṣe wáyé kì í bínú rárá a jẹ́ pé kì í ṣe èèyàn mọ́ ẹni tí ìwà bínú tó ṣe pé ní láàrin láàrin ní máa bínú ìbínú tí ẹni tí wàá máa le jù ní tí ò wá tó bínú ní ọwà ìjọ tí ó bá bí báyìí ní tí ò bá tó bínú ní ó dìbínú lórí ìtafẹ́ mú jáde ń bẹ̀ ni wípé ìtàn pè ní algadob ká bínú àdámọ́mọ́ nìyẹn ni kò sí ẹni tí ì bínú inú bíbí yẹn wá nìyí àwọn nǹkan tí máa sokùn fà ó náà ni almu'affiratul kharijiya àwọn nǹkan ta téèyàn ń rí àbí téèyàn ń gbọ́ òun ló máa ń ṣiṣẹ́ pẹ̀lú psychology èèyàn psychological bí èèyàn wọ́n wà lápá ni wọ́n fi jẹ́ kó yẹ wá wípé ọmọnìyàn bá ṣe wà in ti ń bẹ láwùjọ wa tá a bára wa environment wa ẹni tí a jọ ń gbé in tá ń rí in tá ń gbọ́ ó ní í ṣe pẹ̀lú psychological being wa ó ní í ṣe pẹ̀lú bá a ṣe jẹ́ nǹkan kan lóòrì tẹ́rìn ó pa ọ́ tó sì rẹ́rìn nǹkan kan lóòrì tójú yóò túká tára rí ó yá nǹkan kan ló gbọ́ tára rẹ̀ ó yá tójú rẹ̀ ó túká nǹkan kan ló sì rí tó sì gbọ́ tómi ó sì máa jáde lójú láì ṣe pé nìkan kan kọwọ́ bọnú ojú ẹ̀ lẹ́ẹ̀fi lè mọ̀ wípé nta ń rí àti nta ó lapa lérí ẹ̀mí wa púpọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga nínú àwọn òfin ẹ̀sìn wa òfin ẹ̀sìn Islam ó ṣàmójútó kí la máa gbọ́ ó ṣàmójútó kí la fẹ́ máa rí ẹni tí ń gbórin ìgbọ́kúgbọ́ ìwà ìwàkuwà ò ní tán lọ́wọ́ ẹ̀ torí pé n ti ń gbọ́ yẹn ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ẹ̀ in tó ń bẹ nínú ẹ̀mí ó ní í ṣe pẹ̀lú ìwà wa kẹ́nìkan máa gbórin ìgbọ́kúgbọ́ pé ah, ṣé kò sí tó burú ń bẹ ah, n tó burú pọ̀ ń bẹ. ẹ máa wọ ẹni tí ń bá ń wùwà abutẹ́mi rẹ̀ bá le ẹ lọ sọ ẹ lọ wo àwọn tó ń bá rìn ẹ lọ wo fíìmù tó ń wò ẹ lọ kíyèsí tí ń gbọ́ ẹ kíyèsí tí ń jẹ yóò lápa lérí ìwẹ̀ ìdí nìyí tó fi jẹ́ wípé algabob ìbínú àdámọ́ àwọn èèyàn ni àwọn èèyàn náà sì làwọn ànábì ọlọ́run èyí ṣe mọ̀lẹ́kà gbogbo ohun tí ń jàdá mọ́ èèyàn pátá òun náà ló ń bẹ lára gbogbo àwọn ànábì ọlọ́run àfẹ̀yítọ́ ọlọ́run bá ṣàdáyan rí ẹ̀ fún wọn nìkan ló kù tó bá wá jẹ́ pọ́ ọlọ́run bá ròyìn Musa pẹ̀lú pó bínú ìyẹn kì í ṣe àbùkù fanabi Musa lórí tí Musa rí òun lójó bínú bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ìgbà wo ni ìbínú wá di àìdá tánàbí fi sọ fẹ́nìkan pé làtàkùdọ̀b má má bínú ìbínú àbíjù ìbínú lórí tí ò lẹ́tọ̀ọ́ kéèyàn ó bínú léèrí ìyẹn ti di tàbùkù nìyẹn ní tí ò tó kọ bínú ò ń bínú léèrí ẹ̀ tánàbí sọ pé làtàkùdọ̀b má bínú. àmọ́ kí hurmatullahi tuntahak káwọn èèyàn máa fọwọ́ pa idà ọlọ́run ọba lójú káwọn èèyàn máa fi yí títóbi ọlọ́run káwọn èèyàn ó náà ní pàtàkì ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọba lérílẹ̀ bá tiẹ̀ lágbára bá nǹkan bẹ́ẹ̀ ó gbúdọ̀ tó o bá wà nírú ipò bẹ́ẹ̀ tó wá bínú tá àti ẹ̀ rí lójú ẹ gan ẹlòmíín bẹ mọ́sẹ́ńjà ni ọ̀gá ẹ̀ tí ń fún lówó oṣù tí ń ṣe yẹ sàá fún òun ò mọ ọlọ́run bó bá wa ń sọ̀rọ̀ yóò máa fẹnu ṣáátá ọlọ́run yóò máa fẹnu ṣáátá òjíṣẹ́ ọlọ́run yóò máa fẹnu ṣáátá ẹ̀sìn ọlọ́run ẹ rí i pé mẹ́sẹ̀njà yẹn bí ò bá lè sọ̀rọ̀ tó bá wojú ẹ̀ wọ́n rí wípé àmì pé n tóun sọ kò tẹ́ lọ́rùn ẹ rí wọ́n rí lójú ẹ̀ tó bá wá jẹ́rú mọ́sẹ́ńjà bẹ́ẹ̀ tí wọn ò tó lè sọ̀rọ̀ tá a tún rá mi pé inú rẹ̀ bàjẹ́ pẹ̀lú tẹ́ni yẹn ń sọ lọ́yẹ ìmọ̀nìyàn o ṣe mọ̀mọ́ náà gidi. àwọn ènìyàn á máa yẹpẹrẹ títóbi ọlọ́run àwọn èèyàn ó tún máa rẹ́rìn. anabi musa aleyhi salatu wa salam ìgbà tó rí wípé àwọn tó ṣe pọ́ lọ́wọ́ bá là wọ́n lọ́wọ́ fìràhùn ọlọ́wọ́ bá là wọ́n níbi omi òkun kàkàtọ́ yẹ kán fọpẹ́ fọlọ́wọ́ bá èrè màálù náà tún wá mọ̀ náà tún jọ́sìn fún nti musari ni gadiba na asifa. ولما رجع موسى إلى قومه غضبان أسفا. Ànábì Musa ìgbà tó padà wá bá wọn ó sí ntoba tí wọ́n ń ṣe yẹn ntofa bínú musa nìyẹn anabi musa ma bínú ṣùgbọ́n lórí òdodo ló ń bínú lé lórí ẹlòmíín bẹ tí ò wúlò ní ọmọ bínú lé lórí ìyẹn kọ́ là anabi musa bínú lérí òdodo lérí ipa àwọn tó yẹ ká sin lọ́hùn òòṣà ni wọ́n ń sìn ó bí anabi musa sì kọ́ là kọ́kọ́ àwọn tó ṣáájú ẹnu àwọn anabi ọlọ wọn ṣe bẹ́ẹ̀ anabi ibrahim aleyhisalatu wasala òun tiẹ̀ yọ akéni tó fi fọ́ gbogbo àwọn ère yẹn jama sẹni tí rẹ́rìn ní ń fọ́ ère ibrahim bínú sèrè òní ló fi fọ́ gbogbo ẹ̀dá anabi ibrahim ó lágbára láti lu ọwọ́ ó fi fọ́ gbogbo ère òun dànù ó bínú sí àwọn anabi ọlọ bẹ́ẹ̀ yẹn sẹ̀ wọ́n wọ́n èé bínú àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ń tẹ ààlà ọlọ́run mọ́lẹ̀ wọn á bínú nínú ìròyìn àwọn ànábì ọlọ́run lélẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ntọ́lọ́wọ́n bá fi ròyìn ànábì Musa ó dọ́gba pẹ̀lú ròyìn gbogbo àwọn ànábì ọlọ́run ó sì tún dọ́gba pẹ̀lú àdámọ̀ ìjéèyàn torí pé èèyàn náà ni ànábì Musa ọlọ́wọ́n bá ní wa lámà rọ́jà àmùsá ìlà kọ́ọ̀mì gọ́dẹ̀bánà àsìfà. ọlọ́run. خرج موسى إلى قومه غضبان آسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أم أمر ربكم وألقى الأروى وأخذ برأس أخي يجره إليه قال ابن ما استضافوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني ولا تجعلني مع القوم الظالمين Ànábì Mùsá alayhi salatu wa salam ìgbà tó bá wọn lórí ìṣesí ó bínú púpọ̀ ìbínú ọ̀hún pọ̀ Ọlọ́run ọba fi fi ìròyìn ìbínú méjì ó fi ròyìn Ànábì Mùsá gọ̀dẹ̀bánà àsìfà mútu anabi musa yí padà nígbà tó débẹ̀ kọ́ọ̀lì anabi musa wa ń sọ ó wá dojú kọ gbogbo wọn lápapọ̀ anabi musa ni bí sama khalaftumuni min ba'di. qala bí sama khalaftumuni min ba'di. anabi musa ni ó mà burú jáì ó mà ṣe o ẹ̀yin tí mo fẹ́ yín lẹ̀ fún ìǹtẹ̀ wá ń ṣe nígbà tí mo lọ tán ọba nínú jẹ́ bí sàmà khalaftumuni. bí sàmà khalaftumuni ní báàdì. anábì musa ní ó burú jáì ẹ̀yìn ẹ fi sẹ̀yìn fún mi nígbà tí mi ì sí mbẹ̀ ìgbà tí mo ń bẹ láàrin yín kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kí ló dé nígbà tí mo wá lọ tí mo sì dágbére fún yín pé mo fẹ́ dé ẹ wá tún yí ìjọsìn fọlọ́run padà òòṣàlẹ̀ tó wá ń sìn بئس ما خلفتموني من بعدي قال بئس ما خلفتموني من بعدي Ànábì Mùsá ní pé ah ó burú jáì ìǹtẹ́ fi rólédè mí nígbà tí mi ò sí nílé ìǹtẹ́ dáwò yìí ó burú jáì. àjẹtún àmọ́rọ̀ bìkún. sójú ló kan yín débẹ̀ ìgbà wo ni mo kúrò láàrin yín náà àjílítún ṣe ń kánjú ni amúrọ̀rọ̀ bìkún ẹni tí mo lọ gbà wá fún yín látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yín torí pé ẹni tí Musa sọ fún wa ni pé ẹ jẹ́ kí n lọ ọlọ́run fẹ́ fún mi lófin tí a fi máa darí yín òfin torí pé èèyàn ò gbúdọ̀ wà kẹ́ ẹ pọ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ yìí kó fi mọ́ wà gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sọ pé kó má sófin òbílẹ̀ jẹ́ ni wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti ń kórìíra olórí orílẹ̀-èdè tó ń dúró ṣinṣin lórí òfin ẹ mọ̀ pé ọ̀bàyéjẹ́ ni wọ́n òfin ò gbọ́dọ̀ máa wà tófin ọba wà ní àwọn èèyàn kan ọba máa ní ojú èèyàn làwọn ọba máa jẹ méjì méjì lójoojúmọ́. Allahu akbar. tábà ti rówó rà òfin gbọ́dọ̀ wà ìjìyà gbọ́dọ̀ wà ìbániwí gbọ́dọ̀ wà ìntayé lè fi dọ́gba nìyẹn ìgbà tọ́lọ́wọ́ bá wá kó àwọn ọmọ Israel kúrò níbi ìyàjẹ Firaun tí Musa wá kó wọn jáde níbi fìtínà Ọlọ́run wá ní kí Musa wá gba òfin tí ó fi máa darí wọn ìyẹn ni Musa lọ gbà lọ́dọ̀ Ọlọ́run kí Musa ó tó dé ẹ̀wọ̀n tí wọ́n ń ṣe ni Musa fi sọ pé ajiltum amra rabbikum. ajiltum amra rabbikum. ṣé ẹ̀ ń kánjú ni àṣẹ ọlọ́run ọba tí mo lọ gbà ọlọ́run ọba yín tí mo lọ gbà só ti pẹ́ jù ni ẹ ti gbọ́ ní tí mo ń lọ gbà lọ́dọ̀ ọlọ́mi òde ẹ ti decide láàrin ara yín ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe tó wù yín. wà á rí kọ́ àrùn àwọn akọ́dàbí àṣì àfihìyàjú ilé. inú bá bí ànábì Musa alayhi salatu wa salam inú bí ànábì Musa púpọ̀ wàlá tí Musa tó lọ fi gba òfin ọ̀hún wá látọ̀dọ̀ Ọlọ́run ìgbà tó bá wọn lórí iṣẹ́ bọ̀ yìí wà alukọl alwaha Musa sì gbé wàhálà yẹn gbogbo ẹ̀ pátá ó lẹ̀ mọ́lẹ̀ ní ti ìbínú àti ròyìn ànábì Musa wọn ò gba nọ́nsẹ̀nsì jẹ ó gbé wà láàyẹn ìbínú ní tó lọ gbà wá fún wa látọ̀dọ̀ ọlọ́run látara ìbínú ó kàn fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀. wà á ń kọ́ àìwá àwà kọ́dábírà sí àfihàn ẹ̀jọ̀rò ilé. ìgbà tí musa wá bá gbogbo wọn sọ̀rọ̀ tán ó wá dojú kọ ẹ̀gbọ́n ẹ̀ ìyẹn harun èyí tó fi í lẹ̀ pé kó mójútó wọn tó ń bá lọ tán ó wá lọ bá harun. وأخذ برأس أخيه يجره إليه وأخذ برأس أخيه يجره إليه Ànábì Mùsá ó bá di Harun ó di mú lórí ó di irun orí ẹ̀ ó wá ń gbọ́n báyìí nínú ààyè mi inú Kùránì àti irun orí àti irun agbẹ́ ẹ̀. Qala ya ibna umma la ta'khudh bi lihiyatihi wa la bi ra'sihi. ẹnu mi ò bá ká gbogbo àwọn èèyàn ó yẹ kẹ́nu mi ó káwọ́ kí ló ń wò nígbà tí mo lọ tán tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ó wá gba orí ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní àti ròyìn ànábì Musa ẹgbẹ́ ẹ̀ ní. àfikún máa bẹ́ẹ̀ kò lè gba orí yẹn lọ́wọ́ ẹ̀ pẹ̀lú bọ́lọ́wọ́n ṣe dá ànábì Musa alayhi salatu wa salam wa akhadha bi ra'si akhi yajurru wa akhadha bi ra'si akhi yajurru ilayhi. qala ibna um. ثم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين ìgbà tí Musa aleyhi salatu wa salam tó gbá Harun ẹgbẹ́ tó gbámú tí wọ́n ó fà nírun ó fà nírun gbà ó wá mú orí ẹ̀ bí ṣe wá ń gbọ́n. kọ́lá bùnà um. Arun ọba pariwo kọ́lá bùnà um ó ní wọ ọmọ ìyá mi. iná ló kọ́ ọmọ ìsìtẹ̀dà fún ni. àwọn tó ní mójútó nígbà tó lọ wọ́n jù mí lọ ẹnu mi ò ká wọn. إن القوم استضعفوني إن القوم استضعفوني báwọn èèyàn ó ṣe ṣe tó lórí oko bá ń bẹ ó yàtọ̀ sí bí wọ́n ó ṣe ṣe tí náà ìbí bá ń bẹ ń bẹ. إن القوم استضعفوني báwọn èèyàn ó ṣe ka pírẹsidẹ́ǹtì kún tó fáìs wọn kà kún náà ṣùgbọ́n nǹkan jura wọn lọ. إن القوم استضعفوني. yàtọ̀ sí yẹn wọ́n mọ̀ọ́rù èèyàn tí Musa jẹ́ wọ́n sì mọ̀ọ́rù èèyàn tí Harun jẹ́ èèyàn tútù ni. ọwọ́ ni rẹ̀ musa inal qawma istada'afuni. inal qawma istada'afuni. àwọn tó ní mójútó gẹ́gẹ́ kí wọ́n bi ọ́ léèrè wípé kayfa wajadtahu kọ́ wa sọ pé istasghartuhu istadafuni wọ́n rí mi lẹ́ni tó lẹ wọ́n rí mi lẹ́ni tó lẹ̀ tó yẹ pé tí n bá pàṣẹ àṣẹ mi ò ní í múlẹ̀. wàkàdùn ẹ̀kọ́ tó lò náà ni. ẹ̀kọ́ kan tí n bá tún bọ́ sáàrin wọn pé ẹ mọ́ bọ̀ sàmẹ́ kì í ṣe tí Musa fi yín lé kó tó lọ nìyí wàkàdùn ẹ̀kọ́ tó lò náà ni díẹ̀ ló kù wọ́n fẹ́ pa mí wàkàdù díẹ̀ ló kù yakoto ló nà ní wọ́n fẹ́ pa mí tán kó tó dé àwọn tó ní kí n máa sojú ẹ̀ lé lórí tó o bá wá ní ọ̀fẹ́ tún fìyà jẹ èmi ìyá mi fẹ́ di méjì nìyẹn àwọn tó ní mójú tó fìyà jẹ mí ẹnu mi ò ká wọn nígbà tó tún wá dé èmi ló tún wá ń fìyà jẹ wàkàdù yakotolo nà ní. wàkàdù yakotolo nà ní fàlá tó ṣmítì ní àlẹ́ àdá. àrùn wa pariwo ní rẹ Musa májè ó rẹ́rìn mi àwọn tó ṣe pé òfin mi tì í wọ́n fìyà jẹ mí kó tó dé nígbà tó tún dé òfìyà jẹ wọn èmi ló tún fìyà jẹ wọn fi mí rẹ́rìn wọn ni kọta. fàlá tó ṣmítì ní àlẹ́ àdá. onírẹ̀ ọmọ ẹ̀yà mi fàlá tó ṣmítì bí àlẹ́ àdá májè ó rẹ́rìn mi. ولا تجعلني مع القوم الظالمين. wọ́n sì kà mí kún ara àwọn ìjọ alábòsí mi ń sara wọn mi ò bá wọn ṣe tí wọ́n ṣe yẹn. ولا تجعلني مع القوم الظالمين ولا تجعلني مع القوم الظالمين. wọ́n kà mí kún ara àwọn èdè ìgbà tó fẹ́ kúrò ńlé ìyàwó rẹ òun ni alámòjútó ilé ó gbúdọ̀ ro lágbára lórí àwọn ọmọ ẹ̀yin ọmọ ìyá yín ẹni tí n bá gbọ́ tó bá sọ fún mi nígbà mo bá dé tó ló ṣe báyìí ẹ rí bó bá ti fo òyìn ẹlẹ̀ ẹnu ìyá yẹn ọkà wọn kò sí bí ìyá yẹn ṣe tutù tó wọ́n ti mọ̀ wípé bí ọba lè nà wọn kó dùn àwọn tó bá ti sọ tí bàbá bá dé ọ̀parí mi. torí pé gbàmí ń bẹ ọmọ afẹ́ bàbá ẹnàbí ọ̀dàpọ̀ ẹnàbí o ti mọ̀ pé ti mọ̀ pé èédúnyà ìyá gé ìfẹ́ e, náà kó dúnyà ẹ̀rọ ajọ alábàrà yóò yan lẹ́ẹ̀kan náà mi ṣùgbọ́n tí bàbá rẹ bá fẹ́ nà àkọlá ń o ti sùn gan ọ kà ọ ní ìwọ náà mọ̀ kó jìyà ṣùgbọ́n ariwo ní máa gbogbo nínú ọmọ òun náà ò tó ọ̀pá mi ọ̀hún ilé kan náà ọ̀hún ilé kan parí. lọ́mọ rẹ̀ ọmọ ẹ̀ nàmí ẹ̀ nàmí ẹ̀ nàmí ẹ̀ mọ́ fẹjọ́ mi sùn. bọ́ọ̀ bá sí lé ró ìyàwó rẹ̀ lágbára gbẹ̀tàn bí mi ò sí sílé mójútó lé o bí ẹnìkan bá bẹ́jọ pé ìyàwó ẹ fún ìyàwó mi àwọn nǹkan yẹn ó ṣe pàtàkì torí pé bẹ́yìn ò bá sí ń lé bẹ́ẹ̀ bá ní ètò kalẹ̀ gbogbo nǹkan ó di yọ́bọ̀yọ́bọ̀ kò ní lójútùú bẹ́ẹ̀ sì ni kò ní létò àríyẹmú nínú ọ̀rọ̀ ọlọ́run láàyè nípa ìṣẹ̀lẹ̀ Musa àti Harun àtàwọn bànú Israel. bákan náà nínú àwọn nǹkan tá a rí mú jáde nínú àyà yìí ó náà ni wípé ẹni tí a bá fi rólé ẹni tá a bá fi ká tó lọ bẹ̀ yẹn inú àwọn nǹkan tá a rí mú jáde ń ó náà ni wípé ẹni tó bá dá pé lẹ́dàá ọmọnìyàn tó ní ìmánì tẹ́sìn rẹ yí ọ tó sì jólùbẹ̀rù ọlọ́run béèyàn bá rí n tó tako òfin ọlọ́run béèyàn bá rí n tó lòdì sífẹ́ tọ́lọ́run téèyàn bá rí páwọn èèyàn ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣawẹ́wà bọ́ọ̀ bá lágbára àti lè fọwọ́ yí nǹkan yẹn padà tó sì lágbára àti lè sọ̀rọ̀ ó yẹ kárí lójú rẹ pé nùrọ̀ odò sí nǹkan yẹn ó yẹ ká rí lójú ẹ̀ wọ́n wá ń hurmatullah ìwọ ọlọ́run wọ́n fi ń ta yín wọ́n fi ń sawẹ́wà ìwọ náà tún bóyín níbẹ̀ ó tún rẹ́rìn fi qalbi kamarot àìsàn bẹ nígbà yàrá anabi musa alayhi salatu wa salam wọn wá pè ọ ìwọ lólówó ọlọ́nbọ̀ ọlásìrí nínú nínú ìlú yín kò sẹ́ni kankan tó lówó lọ́tọ̀ nínú ẹbí nínú ìlú yín wọ́n wá fẹ́ ṣe ọdún òòṣà èṣù ògún àjọbọ ẹ̀fí ọ̀gá bá ti sọ pé ògún àjọbọ ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ìlú náà ni ó ṣe kí ni o ọba jẹ́ mùsùlùmí ọba jẹ́ wọ́n wá ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ tó ti làkùn láàka lẹ́yìn odi wọ́n wá fi lẹ́tà ránṣẹ́ sí wọn náà ọwọ́ adébẹ̀ ìwọ náà ń bóyin ó gbowó kalẹ̀ àwọn yẹn alájì àmọ̀rí lórí tẹlifíṣàn ó ní tìlú la lọ sí sáwà náà mọ̀ pé bọ̀ dání là ó gbúdọ̀ lọ́bẹ̀ ó gbúdọ̀ kódà ó gbúdọ̀ fún wa ní nǹkan kan tábà bẹ́ẹ̀ bínú sí ọ jẹ́ wọ́n bínú ọlọ́run ló ṣe rísíkò fún ọ kì í sàwọn bọ́dọ̀ bá dẹ̀ kàn rọ pé wọ́n fẹ́ tún lù ú ṣe wọ́n fẹ́ kọ́ táwọn ìlú kan ní àfihàn ọba wo wọ́n fẹ́ tún ṣe àwọn ọmọ ìlú kan ń bẹ wọ́n wá scholarship ṣe yẹn èyí tó wá ṣe yẹn tí wọn ò bá ti rí yẹn tó yẹ pé tẹbọ ni wọ́n fẹ́ rí fi wọ́n lẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olówó wa ọ̀rọ̀ tá a sọ yẹn kò yé wọn débẹ̀ kódà ẹlòmíì gan dàfa dẹ́wò wọ́n tèjì ogbèsè lórí torí orúkọ pé ìlú ìlú ìlú náà ni tó o bá jẹ́ nìkan tó ṣe pé orí tó lòdì sí tọ́lọ́ tínú ẹ̀ ń dùn sí i ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ kan ọlọ́run sọ̀rọ̀ gbèǹjà ẹ̀yìn gbèjọ ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ mùnà hypocritical statement ni ẹ̀yìn gbèjọ ọlọ́run ẹnìkan lálẹ́ bàbẹ́ wọ́n pè yí ẹ lọ máa lè ó ní ọ̀rọ̀ ẹ̀yìn gbèjọ yéèyàn. ẹnìkan ń sọ ọ̀rọ̀ tí ò bá pé ń ọlọ́run ó ń ẹ̀sìn ọlọ́run tọ́lọ́ ó ń inú rẹ̀ ò dùn sí nǹkan yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá karabọ́ ní òṣèlú èyí tá à ń sọ ìwọ̀n èrí ṣe ilà mọ̀rọ̀mọ̀rọ̀bì àfẹ́ntọ́lọ́mọ́ bá fẹ́ sànú nìkan nínú wọn torí pé democracy odidi òòṣà kan náà lọ́tọ̀ ó ní sọ́nẹ́mù ó lérè tiẹ̀ mẹ́sì yẹn ní èrè tiẹ̀ sọ́nẹ́mù democratia ìdí nìyẹn tó fi jẹ́ pé ìpàdé ò lè wáyé béèrè yẹn ò bá dún bẹ́ẹ̀ bàbá tí má ti gbé mẹ́sìn sìn ọ̀pọ̀ àdìmítì ò lè wáyé ṣé igi yẹn lọ́lọ́pọlọ ni a jẹ́ pé gbogbo ọpọlọ bàjẹ́ tí igi yẹn ò bá sí mbẹ̀. kódà àfọwọ́sẹ̀ pé decision tí ó tún orílẹ̀-èdè ṣe tí igi yẹn ò bá ti rí òòsàn ò bá ti síbẹ̀ ẹni tó bá rí bí àwọn ọmọ láǹgídí bí àwọn oṣàbò ọmọ ọmọ láǹgídí kan lọ́wọ́ bí sàpànà báyìí bí wọ́n ṣe máa gbẹ̀ pọ̀ ọ̀rọ̀ náà bó ṣe wá rí yẹn náà ó jọ tàwọn olóòṣà àwọn ẹlẹgbẹ́ tí wọ́n bá fẹ́ papọ̀ ní lédi tí wọ́n fẹ́ decide ó ní tí ó wà mbẹ tí wọ́n fi decide. yudawihuna qawla alladhina kafaru min qabl qatalahum Allah anna yufaq ó jọra wọn náà ṣùgbọ́n ẹ má sì wá gbọ́ àsọpọ̀ mọ̀ ẹ̀yà wa tó jẹ́ politician àpéǹkèfèrè o ẹ má wá gbọ́ o ṣùgbọ́n tá à ń sọ ń bẹ̀ ni wípé kíkó wá sọ́ra bọ́ ọ bá wọnú òṣèlú tọ́ ọ̀nà ẹsẹ̀ kan síbẹ̀ jẹ́ kẹsẹ̀ rẹ kejì wà nú ẹ̀sìn jẹ́ kẹsẹ̀ rẹ kejì wà lọ́dọ̀ àwọn àáfàá àwọn onímímọ̀ àwọn tí ó máa ṣe ọ létí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà tí máa ń ṣẹlẹ̀ náà ni pé wọn èrí náà rí yẹn mọ́ nínú àyà yìí ń taari gbọ́yé ń bẹ̀ẹ́ ó náà ni wípé bíyàn bá rí ń tọ́ takotọ́ lọ́hún agbọ́dọ̀ rí lójú ẹ bó tiẹ̀ lè sọ gan pé ah, inú rẹ̀ ò sí nǹkan yẹn gẹ́gẹ́ bí anabi musa ṣe bínú nígbà tó rí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ń bọ òòṣà wọ́n ń bọ màálù ìyẹn ní kẹta ẹlẹ́ẹ̀kẹrin nínú nǹkan tá a rí mú jáde nínú àyà yìí ó náà ni wípé ẹnikẹ́ni tá a bá ní kóró lédè wá kò tó fún ọ láti wá gbàlù kó o máa jó kò ní ah láàrin gbẹgbẹ̀rún èèyàn èmi ni wọ́n mú kò sí yìí kankan bẹ́ẹ̀ iṣẹ́ la gbélé ọ lọ́wọ́ ìdí nìyẹn jẹ́ pé gbà Musa dé ṣé Musa lọ lu àwọn èèyàn yẹn ni ẹni tí Musa fi rólé ó ní Musa lọ gbá orí ẹ̀ mú nígbà Musa jùlẹ̀ gan òun gan mọ ibi tọ́run òun wà kò rọrùn fún Musa kó lọ mọ bá gbogbo àwọn èèyàn kó mọ bá wọn jà ẹni tí Musa fi fi lélẹ̀ fún ìdí nìyẹn tẹ́ pé ìwọ ló wà held responsible kí ló ń dùn mọ́nú wọ́n kàn fi ọ wọn kó orólé dẹ́nìkan wọ́n fi ọ ṣe fáyé wọ́n fi ọ ṣe dẹ́bùtì àwa ń ṣe bátìrì òun ṣe pati inú ẹ̀ ń dùn bí nǹkan kan bá yẹ ìwọ lábì anabi musa kọlọ báwọn èèyàn yòókù dá harun ẹni tó fi rólé ṣé harun ló ń bọ̀ sani ó ń kọ́ ṣùgbọ́n kí ló ń wò ló fi jẹ́ pé gbogbo ẹni tó jẹ́ gọ́fúnà ní ọlọ́run ó bi pé kí ló ń wò tó fi ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run lábẹ́rẹ́ ìwọ tó bá fẹ́ máa sunkún rẹ̀ mọ tó fẹ́ gbà dáadáa nítorí bá fi lè mú ọlọ́run tó sọ fún wa pé Musa dé ọgbà Harun mú pé ìwọ la yàn pé òun mójútó àwọn èèyàn wọ́n sì ń bọ̀ sà lójú ẹ orí nǹkan kan sí ṣé wọn náà fọkàn balẹ̀ pọ́lọ́hùn ò ní gbá wọn náà mọ́jọ́ bóyá kìí bóyá ọjọ́ gọ́fúnà ni àbọ̀jọ́ president táwọn èèyàn ń fa ìwọ ọlọ́run ọba ya lórílẹ̀ táwọn èèyàn ń yapa àṣẹ ọlọ́run táwọn èèyàn ń bọ òòṣà tí wọn ò sí lọ́run ọba mọ́ kákìí sára ń bẹ̀ ọ́ ló fi jẹ́ pé gbogbo àwọn ilé ẹmọ́ sì wá gbọ́ àníta abálọ́mọ ẹ̀yà wa tó jó lóṣèlú àpọ́n kẹfẹ́rì ṣùgbọ́n ronú dáadáa ààyè ààyè tó tètè sún yàn mọ́ náà ni ilé àmọ́ rahman rabbi ààyè tó sì tètè súnyàn má lè jẹ́ náà ni tó o bá ṣe bó ti tó àti ìṣó wàá rí ṣe báyìí pẹ̀lú páńpẹ́ ọwọ́ tẹsẹ̀ torí tó ń bẹ lọ́rùn rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé wọn ò gbúdọ̀ jìnnà síbi ọ̀rọ̀ ọlọ́run wọn ò gbúdọ̀ jìnnà sí wàásí wàásí tó ń gbọ́n yẹn náà ni ó mọ̀ rẹ́gúléètì ìṣesí wọn pé ah, ọ̀dọ̀ pàtì fẹ́ báyìí ah, ọlọ́mọdé àwọn náà ìjà ìjà ìjà ṣe báyìí ṣùgbọ́n tí ò bá ti gbọ́rọ̀ ọlọ́run yóò máa mumu rárá lọ́nìí yóò máa mumu rárá ó kọ nìkan ló kù ìjẹ́ ìsìláàmù gan ó ti tàn kọlọmọdé àṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ní àwọn tá a rí mú ń bẹ̀ òun nìyẹn bákan náà nínú ẹ̀kọ́ tá a rí mú ń bẹ̀ òun náà ni pé tẹ́ni tó ń bínú bá ń bínú ìwọ náà má sọ̀rọ̀ bínú tẹ́nìkan bá ti ń bínú kẹ́nìkan ó sì sọ̀rọ̀ tó lẹ̀ ntàlàfíà lè fi wà nìyẹn ṣùgbọ́n nìkan ń bínú ẹnìkejì náà ń bínú ntí ó bàjẹ́ jẹ̀mọ́ agbára àwọn méjèèjì ò ní àríyẹn mú ìgbà tánàbí Musa bínú tó gba orí Harun tó gba mú tó ń fi bí Harun ọba lè dààmú gan bó ṣe kó dìlé yín ọba dìlé yóò fún ṣùgbọ́n kí ni Haruna ń sọ ó wá ń sọ̀rọ̀ ist ìtọ́fán ọ̀rọ̀ dákun sànù fimilẹ̀ ọ̀rọ̀ fimilẹ̀ jọ́ ó ní ahọ́n tí fi ń bá Musa sọ̀rọ̀ lọ́wọ́n wọn bá fi sọ wípé wà ákàdà wà alkọ́l alwá wà ákàdà bíráàsì àkíyà jùrò ilẹ̀ kọ́lá bìnà òun. wà alkọ́l alwá wà ákàdà bíráàsì àkíyà jùrò ilẹ̀ yìí. kọ́lá bìnà àrùn wa ń sọ ẹ̀wọ̀n tó wí kọ́lá bìnà òun kò sọ pé ya Musa. aláhùn sọ ni pé ọmọ ìyá mi sẹ́kìnyà sọ pé ọmọ ìyá mi ó yàtọ̀ sí pé Musa nínú tó lè bí sí. ṣùgbọ́n ó ti tiẹ̀ wo tèmi tó jọ bí wa kọ́lá um. um. kọ́lá ọba ọba tó sọ ni. ẹ̀kọ́ ń bẹ púpọ̀ nínú ìmọ̀ ọ̀rọ̀ sọ nínú Quran láyé ọ̀rọ̀ sọ òun ò ní wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ nígbà tó yẹ pé pàápín ọ̀rọ̀ gan ni wọ́n ń ké bẹ́ẹ̀ lómi bá ń sọ̀rọ̀ yóò máa yẹn ni wa èèyàn dáadáa ni wọ́n bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run yọ mọ̀ pé ìdàkejì rẹ̀ ni ó sì lè jẹ́ pé n tó gbà lérò náà ni ṣùgbọ́n kò mọ̀ọ́rọ́ sọ hmm. àwọn tó sì mọ̀ọ́rọ́ gbọ́ wọn ni hmm, bílẹ̀ ṣe rí lójú ó yí padà báwọn n tó fẹ́ sọ akiso ẹ̀ ló fẹ́ sọ torí pé bó tilẹ̀ jẹ́ pé dáadáa kọ́ ni ó tẹ̀lé mọ́ positive ti ń bọ̀ yẹn but negative ni ó tẹ̀lé however. ó ti ní ṣe ń lo gbogbo nǹkan yẹn ó ń bẹ nú wa náà àwọn àfa wa akí wọn kíkan ni wọn àwọn èèyàn ni wọn bó tilẹ̀ jẹ́ pé olùbẹ̀rẹ̀ ọlọ́run ni ayọ́rọ́ olùyapa àṣẹ ọlọ́run ni ẹ̀sọ́ ọ̀rọ̀ ó lẹ́jẹ̀ wọ́n ọ̀rọ̀ ó lágbékalẹ̀ ọ̀rọ̀ ó níbi tí máa bọ́ sí kó tó jáde ó ti robi tí ó bọ́ sí kó tó sọ. So harun ìgbà tí inú ń bí musa òun ò tún gbúdọ̀ bínú mọ́ ọkọ rẹ̀ ń bínú ìwọ náà ń bínú wá ló ṣẹlẹ̀ ìyàwó rẹ̀ ń bínú rárá ẹnìkan ṣe sùúrù bẹ́ẹ̀ nìkan bá wá ṣe sùúrù àwọn àgbàlagbà wọn ní bójú bá fara balẹ̀ yóò rí mú ìtọ́fẹ́ dájà alẹ̀ yẹn tẹ́ ẹ bá ṣe sùúrù tẹ́ padà sọ́ọ̀tì out yóò yanjú ìyẹn ló ṣẹlẹ̀ ẹ̀kọ́ nìyẹn nípa ọ̀rọ̀ musa àti harun ìgbà tánábì Musa dé ó gbàrú lórí mú àti òrùngbọ́n rẹ̀ ló ń bò báyìí. ìyẹ́jú wo ló ń bò báyìí Harun ọwọ́ á ní ìwọ ọmọ ìyá mi ọ̀wọ́n kò sọ pé ìrẹ Musa hmm. bẹ́ẹ̀ sì ni Harun ó Musa lọ lọ́jọ́ orí. tí a kọ́ yẹ kó ló gbé ah èmi ẹ̀gbọ́n rẹ náà kò gbúdọ̀ sọ báwọn ntí ọ̀sẹ̀ lè ó tún jù yàn lọ ṣèborí lọ́fà tí Musa bá gbé ọwọ́ kan báyìí tó bá fi gbé òkè bọ́lọ̀ ṣe dáná bíi musa àdìsí kan ń bẹ tí ìbá ṣe pàdìsí yẹn ń bẹnu sọ Bukhari ni àbá sọ pé bẹ́ẹ̀ àdìsí yẹn ò lálàáfíà anabi sallallahu alayhi wa sallam anabi ni malakul maut nígbà tó fẹ́ gba ẹ̀mí anabi musa alayhi salatu wa salam tó yọ sí anabi musa anabi musa fi ikú kù fọ ní ojú Allahu akbar ikú gangan tí ma gbẹ̀mí tí ìbá ipá àdìsí yẹn ń bẹnu sọ Bukhari tọ́lá la àbá sọ pé àà. Ah, ah ẹ̀sọ̀ míì ṣùgbọ́n àdìsọ̀ lálàáfíà dọ́ba ni bó ló ṣe wáá jẹ́ oyọ lọ́hùn ṣùgbọ́n dáná bí sọ̀rọ̀ ìbòsírí náà ṣùgbọ́n bó ṣe fọ́ lójútó náà ta ló tún mu lọ òun náà ni ọlọ́kàn fẹ́ já mọ irú agbára tí ń bẹ lára. fáwọn kazaru musa fàkàdà lẹ́yìn. ìgbà tọkàn náà àwọn ọmọ bànú israel tó ṣe wọ́nrẹ́wọ̀nrẹ́ sí musa musa kan taari ẹ̀ báyìí ọba kú. faqada alayhi. faqada ẹ̀mí bá bọ́ ẹnu gómìnà kí ni ṣe ọ ẹyọ kan <laughs> ó sì bọ́ ní kí a mọ̀. ọlọ́run dá musa ẹ̀dá àwọn ànábì ọlọ́run nǹkan ló fún wọn ọlọ́run yusuf kò tún lè láti ń tó anabi yusuf o tún ní dama táyọ̀ fi ní jáyé àwọn anáà ń ṣe fíìmù yusuf àmúdà eléyìí ò <laughs> àtẹ́lẹ̀ eléyìí ọlọ́run dá yusuf ẹwà yẹn kọjú ojú ẹ̀ anabi suleiman ọlá ní tiẹ̀ kò tún sí ẹni tọ́lọ́run fún nírú ọlá bẹ́ẹ̀ gbogbo àwọn anabi ọlọ anabi musa agbára ni ìgbà tí àwọn ọmọ àwọn ọmọbìnrin tí wọ́n ń dáná tí wọ́n ní wàá bú náṣẹ́ òun kẹ́bíir tí wọ́n fẹ́ ṣìkànga tí wọ́n fẹ́ pọnmi fún nǹkan ọ̀sìn wọn in tó ṣe pé èèyàn mẹ́wàá géńdé mẹ́wàá agbára ni wọ́n fi ń sí òkúta yẹn lórí omi tí wọ́n fi rómi ọwọ́ kan lànà bí musa fi ti ó ní ẹkún bẹ ẹkún bẹ ó sì máa ti ó sì ṣe ó sì kúrò mẹ́ ọlọ́jọ́kọ̀ kò retí ká lóhùn kan kò rí nǹkan yẹn ṣiṣẹ́ làwọn ọmọ yẹn fi délé wọ́n bá sọ fún bàbá wọn pé ah bọ́ọ̀ bá ń wẹ́ ni tí ọmọ bọ́ ṣiṣẹ́ arọ́kùnrin kan alágbára ni o kì í ṣe pọ́ lágbára kọ́dà ẹni tó ṣe fọkàn tán ni tẹ́gbẹ́ lòmíì ni bó ṣe ràn yàn tí obìnrin kan tọkọ rẹ̀ títì bá a ṣe ọkọ síbọ̀ gba nọ́mbẹ̀ ìyàwó ìyàwó ọgbà pé kó tún lè máa kí àbí kó ọ àbó nǹkan ló béèrè pé àfa ìjọsìn mo lè ní Musa kò tiẹ̀ dá bọ́lọ̀ ń ṣe Musa nìyẹn Harun wa ń sọ fún Musa kọ́ọ̀lá bìnà um ó ní um. kò um, pé ọmọ ẹ̀yà mi láta kódébèlé àti. قال ابن أم إن القوم استضعفوني وقتلوني إن القوم استضعفوني àwọn tó kó mi tì tó ní kí n máa ṣàkóso wọn nígbà tó sì ń lé istadafuni látara dọ̀hìn ìstágà àfú ní wọ́n rí mi lẹ́ni tó lẹ lẹ́ni tó lẹ̀ láàfin sọ pé téèyàn bá ti lágbájá àwọn èèyàn á fẹ́ da nǹkan rú mọ́yàn lọ́wọ́ wọ́n rí mi lẹ́ni tó lẹ lẹ́ni tó lẹ̀ nítorí ṣẹlẹ̀ nìyẹn istada àfó ọ́. iná lọ́kọ́ mọ́sítọ́dọ̀ àfó ní wàkádù yakutulu náà ní. nígbà tó sì lé wọ́n fẹ́ pa mí. díẹ̀ ló kù kẹ́gbẹ́ mi mi ah, musa wo ah. gbogbo wọn bá ṣe tó bá ṣe tó lóǹkà wọn ò tó bẹ́ẹ̀ níwájú musa. gbogbo wọn gbogbo wọn pátá bí kéèyàn sọ pé gbogbo jama tó dún ẹnìkan ló fèsì gbogbo àwọn èèyàn yìí bára mi musa ṣe ní o tó bẹ́ẹ̀ ó dàbí umar bin khattab náà ni ọlọ́run yin àwọn èèyàn náà ti anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn umar wo ló wọn bàjá kò lè rí wọn pé wọ́n borí o àwọn tí wọ́n sì fẹ́ kojú ẹ̀ àwọn náà mọ̀ pé ah, ó nìkan òun ẹ̀ mẹ́jà ẹ̀ mẹ́jà fẹ́mi wá wéwo àwọn kan bẹ̀ tọ́lọ́ ń dá wọn bẹ́ẹ̀ harun wa ń sọ fún musa ó nílẹ̀ ọmọ ẹ̀yà mi kọ̀kádù yakutulu nà ní díẹ̀ lókùnkùn ó gbẹ̀mí mi wàlá tushmit biya àdá wàlá tushmit biya àdá ọmọ ẹ̀yà mi bó o ṣe ń ṣe mí yìí mẹ́jọ tọ̀ rẹ̀ rìn mi wọ́n fẹ́ pa mí kó tó dé ìwọ náà tún dé èmi náà lójú kìrìmọ́ tó fi yà jẹ mí àwọn ọ̀tọ́ ọmọ fi mí ṣe ẹ̀yẹ wàlá tushmit bi ẹ̀dá kùjà mọ́ ọ̀rọ̀ tí ń sọ bínú bá ń bìyàn náà sínú èèyàn nírọ̀ bínú bá ń bìyàn náà inú èèyàn rọ̀ ọwọ́ àtò sọ pé wàlá taj'alni. wàlá taj'alni ma'al qawmi zalimin. èyí tó fi kẹ́yìn yìí bọ́ bá ni òun láti síwájú hmm, èyí tó wá fi kẹ́yìn ni wípé mi ì sára àwọn tó ń bọ̀ sa wàlá taj'alni mọ́kàmí mọ́ màálùkáwó mi zọ́ọ̀lì mi àwọn ìjọ alábòsí tí wọ́n rán lọ nílẹ̀ tí wọ́n ò sin lọ nígbà tó lọ tán tí wọ́n gbé ère màálù tí wọ́n mi sara wọn ṣé ẹ̀ mọ̀tò lápá wa ni àmì ìsínbẹ̀ mi ìsínbẹ̀ lèyàn kọ́kọ́ sọ ó síbẹ̀ kí ni ìyàwó tún máa ó tún máa lọ ṣùgbọ́n ohun tó ti síwájú ẹ̀wù ẹ̀kọ́ ọ̀rọ̀ ìwọ ọmọ ó láti skul ó gbowó kan gbòde ọba àbá rẹ̀ ń ta láti ẹkúlé sáà ẹkúlé sáà ó sì gànàgànà wọnú lébẹ̀ ó tún lè ka ọkà jù bá gilẹ̀ dáàdi mo fẹ́ lọ pàdé àwọn tèmi ní old garage so tílẹ̀ bá ṣú ẹ tilẹ̀kùn o màá jílé láàárọ̀ la bàbá yẹn sáà ń wọ̀ ó sì súnlé náà nígbà wá di àárọ̀ ọjọ́ kejì tọ́wọ́ yẹn dáàdi èmi ni mo ń para yìí sùkúl wọn ni ká mú two hundred and fifty thousand ó dẹ̀ jẹ́ dandan abáyọ̀ gbé tọ́ ọlọ́run ó sì rọrùn kò sí báyìí lọ́la ṣé ẹ gbọ́ báyìí gbà owó tí ò sí jẹ̀díjẹ̀dí ò gbà bọ́ bá ríbi tó ti lè yá ọlọ́wọ́ bọ̀ sí rọrùn ṣùgbọ́n ọmọ kan dé bó ṣe dé gbàrà ó jókòó ti bàbá ẹ̀ ó ń ṣàdúrà fún ẹ kú tọ́jú mi ọlọ́wọ́ jẹ jèrè wa o ọlọ́wọ́ jẹ kò kọ́kọ́ béèrè ní tí tọ́ba wà ń gbà ewu sí òsì àmọ́ rí ọtọ́ wálé mo ti fẹ́ wá tipẹ́ gan náà ṣùgbọ́n mò ń wò pé nǹkan lè fẹ́ fẹ́rí lọ́wọ́ yín ní bá ní kí n wo tàwọn àbúrò mi èwo la fẹ́ sọ tá a rí wíńbẹ̀ ọlọ́run jẹ́ pẹ́ fún wa nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí bí bàbá yẹn gan ò ní lọ́wọ́ yóò ronú pé tọ́ níjọ́ wo lọ́wọ́ àpàdà ọ̀la náà ni tọ́ jàgbé wájú ọlọ́run ọmọ kan nìyẹn ọ̀rọ̀ yìí afa obì lápò a sì tún fa akọ a tún fa afa idà nínú apó ọ̀rọ̀ ẹnu yìí ọ̀rọ̀ tó sọ ní mọ́sálásí tó ti lọ ṣe wáàsí tí wọ́n lé ọbọ̀ ta àfáì ìjọ ọba tó náà lẹ́lòmíì lọ sọ tí bàbá àmọ́mù tún ṣàdúrà fún wa ọlọ́run jọ lálùbáríkà bàbá ń kí alukur'an kì í kàn ṣe ká máa kádà ń wuru yẹn ẹ̀kọ́ pọ̀ níbẹ̀ tí yẹn bá ti ń kà ẹ wọ Harun ẹ wọ̀rọ̀ tó sọ ìgbà tó wá sọ̀rọ̀ yẹn tán kí wá ní Musa ṣe. قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين. èyí tí ìtànẹ́bí Musa wá sọ lójú ẹsẹ̀ olójú Harun sílẹ̀ kọ́lá rọ̀bí gẹ̀fẹ̀rẹ̀lẹ̀ wàlẹ̀ àkí. kọ́lá rọ̀bí gẹ̀fẹ̀rẹ̀lẹ̀ wàlẹ̀ àkí. ó ní ọlọ́run ọba foríjì míì wálé àhí bá ń forí jọmọ ẹ̀yà mi náà Harun bóyá o náà ní àìṣedéédé o lè ní kùdìẹ̀kùdìẹ bóyá o yẹ kó pariwo mọ́ wọn tí ó pariwo mọ́ wọn èyí tó bá kù nínú àṣìṣe tiẹ̀ náà ọlọ́run bá ń forí jìn ọ̀rọ̀ tí Harun sọ òun ló bí kásàdúrà fún. bó bá sọ pé mò ń ṣẹgbẹ́ ni ìgbà mi àbúrò èèyàn èèyàn ó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ. <laughs> bọ́lọ́n bá ti ní kọ́ fọ̀gbọ̀dì ya yàn lọ yorùbá wọn ní ọgbọgbọ́n làgbàlagbà fi ń sa fún màálùú tọ́ba kú tàbúrò ẹnìkan nínú ilé tó sì pé agbára rẹ̀ ká ọ tọ́ba ti ká ah, ọmọ kan àbùkù ọmọ sàṣàrè ọmọ rìn <laughs> níbi táwọn ará ilé ò lè mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sẹ́mi ah, náà ah, ọmọ kan àbùkù ọmọ rìn tàbí gbẹ́ lẹ́gbẹ́ èyí wọn a máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n tó bá jóbe hmm, tábúrò rẹ̀ jọkùnrin tó ti ga tó àbúrò mi ni mọ sọ pé àbúrò rẹ̀ ni ọ̀dà gbogbo ètò ọ̀sán tí bàbá wa bá dé ń fẹjọ́ ẹ̀sùn òyìn bó sì yẹ kó o ṣe nu torí pé tí wò ó lè ṣe fún bàbá yín bá dé ẹ̀gbọ́n rẹ̀ lọ́fẹ́ rí fún sùmọ́tò bá dóńdó pé ọmọ bàjá lọ́dọ̀ tiẹ̀ torí eégún ọkùnrin ó dàbí tiẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ ẹni tí agbára èèyàn ọba ti ká sùúrù èèyàn máa ń nà sí èèyàn kan bá ń bínú ẹnì kejì ò tún gbúdọ̀ bínú àlàáfíà ò ní jọba níbẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ń bínú kẹ́nìkan ó ṣe sùúrù ìgbà tí Harun tó ṣe sùúrù tó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ rẹ̀ tòun ti bí Musa ṣe gbámú lórí kò torí ẹ̀ sọ̀rọ̀ tó le ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ present ọ̀rọ̀ ìwọ ìyàwó náà ọkọ ń bínú ó tún wá ń sọ̀rọ̀ líle bí ṣe ń bínú ọ̀rọ̀ rẹ tún le kò sí tọkọ yẹn ò lè ṣe fún ọ jésù bá ti lè kún ìbínú yẹn kò sí tí ò lè ṣẹlẹ̀ mẹ́ bọ̀ ọba wa ṣe sùúrù ó súnmọ́ kọkọ yẹn gan náà ó tún bẹ̀ ọ́ padà pé ọ̀dà ìyàwó mi mọ́ bínú yóò tún ṣàdúrà fún ọ lọ mẹ́kọ yẹn ẹ̀yin obìnrin ẹ̀kọ́ nìyẹn nípa mọ́kítà èyí tá ara àyà tí a tú yìí àyà méjì tá a kọ́kọ́ tú yìí ẹ̀kọ́ tó pọ̀ ó wà ńbẹ̀ díẹ̀ nú ẹ̀ la mú ìgbà tí Musa wá gbọ́ tí Haruna sọ kọ́ọ̀lá rọ́bì Musa wá nílò ọlọ́wọ́ bá mi. kọ́ọ̀lá rọ́bì ighfir li wa li ó ní ọlọ́wọ́ bá mi foríjì mi. kó o sì ọmọ ẹ̀yà mi àwọn afáwọn amújáde ń bẹ pé tèèyàn bá ti fẹ́ ṣàdúrà tààrà èèyàn lèèyàn kọ́ máa ṣe. ọlọ́run ó kẹ́mi yọba ń kẹ́yìn náà báwọn anábì ọlọ́run ṣe máa ṣàdúrà ni tó bá ti sọ èèyàn náà. anábì Musa ó wà ní firili ọlọ́run ọba mi wálé àkí bá ń foríjọ ọmọ ẹ̀yà mi Harun. wà á adkhilna fi rahmatik. wá sànù wá fi wá wọnú kẹ́rẹ̀ ṣe wá lọ́mọ àlìjánná torí pé gbogbo ẹni tó bá ṣẹbọ kú iná ni ó wọ̀. má jẹ́ ká jẹ́lẹ́bọ̀ ní táwọn èèyàn wọ̀nyí ṣe yìí má fi tiwọn bá wa wí. wà á adkhilna. وادخلنا في رحمتك في وين كرا وأنت أرحم الراحمين olùpẹ̀lẹ̀ ọlọ́run ọba arhamar rahimin ìwọ lọ́ba tí máa kẹ́ni ju gbogbo ẹni tó lè kẹ́yàn lọ in tó ṣẹlẹ̀ láàrin Musa àti Harun ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀ ìbínú ó já sádùá ẹnìkan máa bí èyí sẹ́yìn máa fi bínú ṣàdúrà tẹ̀bà lẹ́nìkan ti ń bínú pé inú sì ń bí mo bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún irọ́ ìdàkejì ni ó jáde <laughs> ẹni tí bínú kan ìbínú àdúrà yìí bá bínú rìn ṣùgbọ́n téèyàn bá na sùúrù sí àdúrà lè jáde mbẹ́ sùúrù tí Harun tó nà sí Musa ó padà di ẹni tó tún wá tọ́ sí àdúrà lẹ́nu Musa gbàtọ́lọ́hún wá sọ èyí tán kí wá ní ó ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ń bọ ògédègbè Musa àtọmọ ìyá rẹ̀ ti yanjú ó wá kọ̀rọ̀ àwọn bànú Israel iná lẹ́dí na takasọ̀lẹ̀ ẹ̀jẹ̀ iná lẹ́dí na takasọ̀lẹ̀ ẹ̀jẹ̀ سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وبنين الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا ọlọ́run ní ṣe wá ara wọn tí wọ́n fọlọ́n lẹ̀ tí wọ́n lọ ń bọ̀sà ìnàlẹ̀dínà tàkàdùlẹ̀ ẹ̀jìlá ọlọ́run ní ṣe ara wọn tí wọ́n lọ mú ògédéǹgbé màálù ọmọ màálù tí wọ́n mọ èrè ọmọ màálù tí wọ́n mọ òun àlẹ́jìlù ọmọ màálù kékeré níjẹ́ àlẹ́jìlù wọ́n wá mọ àwòrán ẹ̀ ni wọ́n ń jọ́sìn fún nígbà tí Musa lọ ọlọ́run bá wá ní ṣe ráwọn tí wọ́n lọ mú ọmọ màálù yẹn tí wọ́n mọ tí wọ́n ń jọ́sìn fún un ọlọ́run ní ẹgbọ́n tí màá ṣe fún wọn. sàdánà lóhùn gàdàbùn mi rabbihim. sàdánà lóhùn gàdàbùn mi rabbihim. ìbínú ọlọ́run ọba ò ní ìgbà kan kó o lérí wọn. bọ́lá ń ṣe sọ lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ lórí gbogbo ẹni tí bá bọ̀ sálẹ̀ ni. gbogbo ẹnikẹ́ni tó bá gbére kalẹ̀ tí ń jọ́sìn fún gbogbo ẹnikẹ́ni tó gbowó kalẹ̀ kí wọ́n fi mọ èrè kí wọ́n fi tún ojú bọ èrè ṣe ìbínú ọlọ́run òkú ọlọ́run ọba ni kò síbi tí wọ́n lọ láyé sàyánálù yóò lépa báwọn ìbínú kan látọ̀dọ̀ ọlọ́run kò ní fi wọ́n lẹ̀ wọ́n lè lówó wọ́n lè nípò wọ́n lè ló kọ sayanaluhum gádọ́bùn min rabbihim sayanaluhum gádọ́bùn min rabbihim ọlọ́run ọba níbínú ọlọ́run ọba kò ní fìgbà kan fi wọ́n lẹ̀. ìwàdìlà tó ń fèrè àyà ti dúnìyà. gbogbo bí wọ́n ṣe làákùn làákà tó láyé wọ́n ṣẹ̀sìn kẹ́yìn ni wàdìlà tó ń fèrè àyà ti dúnìyà nínú ìṣẹ̀mí ayé yìí náà wọ́n yẹpẹrẹ kẹ́yìn ni ká tó jáde láyé ẹ̀wù ègún tọ́lọ̀ ń gbéṣẹ́ gbogbo àwọn abọ̀sà òòsà yẹn la wá sọ Egun, ẹ̀kú Egun, èyí tó bá hẹ̀rì mọ̀ púpọ̀ ó ní ẹ máa gbé bọ̀ wá ìjọba máa náwó lérí ẹ̀ àwa dàbí àwọn Brazil a fi gbogbo nǹkan jọ Brazil tanyanya àwọn ẹlẹ́bọ àwọn ìjọba wa ń náwó lórí Ọ̀ṣun ojúbọ Ọ̀ṣun ó ní iye owó tí wọ́n ń yà á lẹ̀ sọ́tọ̀ láfi tuntun ojú ojúbọ Ọ̀ṣun láti fi tún ṣe ṣé dandan ni gọ́fúnà ni kéèyàn ó sì jókòó ara rẹ̀ kọ́ mọ̀ sí lọ́rọ̀ rẹ̀ jẹ́jẹ́ kọ́ pàdé ọlọ́run ọba rẹ̀ ní pípé ọ̀dà ju kéèyàn ó wá ṣẹbọ ṣé dandan ni chairman local government ni ṣé dandan president ni ọlọ́run ò ní bi ọ́ léèrè pé kí ló dé tó jẹ́ gọ́fúnà láyé ọlọ́run ò ní bìyàn léyìn ṣùgbọ́n kí ló dé tó ṣẹbọ kí ló dé tó kún ẹlẹ́bọ lọ́wọ́ kí ló dé tó náwó lórí ìdàgbàsókè ẹbọ ọlọ́run ó bìyàn léèrè ọlọ́run kó sọ wa ń bẹ̀ ọlọ́run ọba láwọn tí wọ́n gbẹ́ ère tí wọ́n wá ń bọ ère ọ̀hún. sọ̀rọ̀lá yòówù gọ̀dọ̀ bù ń lọ́rọ̀ bìnrin wàdílẹ̀ tó ń fẹ́rẹ̀ háyà àti dúnìyà wákàtà àlìkànnà jẹ́sí olùfọ́rí. ọlọ́run ní bá a ṣe ṣe fún wọn yìí àwọn tí Mùsá bẹ́ẹ̀ náà láṣẹ fún gbogbo àwọn tí wọ́n ń parọ́ mọ́ lọ́hún tí wọ́n lọ́lọ́hún lọ́sàn-án tani bí muhammad ṣe jójú sí ọlọ́run tanabi isa jójú sí ọlọ́run tí ibrahim náà jójú sí ọlọ́run bẹ́ẹ̀ náà ni sago òjíṣẹ́ ọlọ́run ló náà bẹ́ẹ̀ náà lọ ya bẹ́ẹ̀ náà lọ́run mìlá ọlọ́run ọba ni wakadhalika najzil muftarin. wakadhalika najzil muftarin. báyìí làwọn ọlọ́run bá ṣe ṣẹ̀san fún gbogbo àwọn tó ń parọ́ mọ́lọ́run. tí wọ́n ń gbé ọlọ́run míì kalẹ̀ fáyé lẹ́yìn ọlọ́run ọba ọ̀kan tó dá wa ọlọ́run bá ti sọ̀rọ̀ tiwọn náà nìyí náà. والذين عملوا السيئات na تابوا من بعدها وآمنوا ọlọ́run ọba tó dá wa ọba aláàánú lọ́lọ́run ẹlòmíín ń bẹ ó ṣe bẹ̀rẹ̀ sẹ́mi ayé nìyẹn àṣẹbọ anáwó lórí ẹbọ lárugẹ ṣùgbọ́n gbà atẹ́gùn ìmánì yóò bá fẹ́ sí yóò bá ronúpìwàdà yóò bá túbà yóò bá jáwọ́ mbẹ́ ọlọ́wọ́ bá sì foríjì ìdí nìyẹn bóyá àwa rí gómìnà kan ó náwó lórí ẹbọ ẹnu wa ọgbà kásìpé lọ́mọ náà torí pé àmọ́ ní tí ó tán lé lérí àdúrà táwa máa bẹ lọ́wọ́n bá fún ni pé kọ́lọ́n kọ́ wọlá títóbi kọ́lọ́n bá kó bá wa múru gọ́vùnà bẹ́ẹ̀ lọ́mọ ìyá wa kọ́ bá a jẹ́ ó láyọ̀ kọ́lọ́n jẹ́ ó túbá ní tútúbà tòdodo ọlọ́run ọba ní. wàlàdínà àmìlú sèyí ààrẹ. ọlọ́run kẹ́ni gbogbo àwọn tí wọ́n ti ṣèwà àbàjẹ́ tí wọ́n ti pa nǹkan míì papọ̀ mọ́ lọ́hún tí wọ́n ti forí kalẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́hún tí wọ́n ti ṣèpèsè fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run là á máa ṣe kúrúbà fún ìyá pẹran pé kílẹ̀ òfin sàrà ìjà kun àfiṣe tọ́lọ́run ṣùgbọ́n kó wá mí ìmọ̀ tó ń pẹran fún ọmọ tó ń padìyẹ fún ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ti fara gbárù bẹ́ẹ̀ àwọn tó ṣe pé wà lẹ́dínà àmìlò sẹ̀yẹ àá. wọ́n lẹ́dínà àmìlò sẹ̀yẹ àti fún mẹ́tàbù mi ba'diha wa amanu. ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ti hùwà ìdá tí wọ́n ti ṣe ń tọ́lọ́run ò fẹ́ wọ́n ṣe lọ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí thumma tabu ṣùgbọ́n gbà tó pẹ́ ọlọ́run ọba sọ pé wà táàbù ọlọ́run thumma wọ́n pẹ́ lérí ẹ̀ ṣùgbọ́n gbà tó lọ́run ọba fẹ́ ṣàánú wọn thumma tabu wọ́n bá tún wá tọrọ àforíjì. wọ́n padà wá ronú pìwàdà wọ́n túbà lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n wá foríjìn lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n jáwọ́ ń bẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ wọn ò sì kún wọn lọ́wọ́ mọ́. wàá mọ̀ ní. wọ́n tún wá gbọ́ ọlọ́run ọba gbọ́ tọkàntọkàn wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run wọ́n yàgò fún tọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ wọn ò dédì ẹbọ mọ́. inna rabbaka min ba'diha laghafurur rahim. inna rabbaka dájúdájú ọlọ́run ọba rẹ̀ ànábì mímbàdì ha lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe gbogbo ohun tí wọ́n ṣe sẹ́yìn yẹn tí wọ́n bá ṣàtìlẹ̀ túbá dájúdájú ọlọ́run ọba rẹ lọ́gọ́fọ́ rahim. inna rabbaka min ba'diha lọ́gọ́fọ́ rahim. dájúdájú ọlọ́run ọba rẹ nítọ́ bá ti lè túbá lẹ́yìn gbogbo ohun tó ṣe yẹn ọba aláforíjì lọ́lọ́run lọ́gọ́fọ́ rahim ọba aláforíjì lọ́lọ́run rahim ọba oníkẹ́ni kò sẹ́ni tọ́lọ́run ò lè foríjìn kò sẹ́ni tọ́lọ́run ọba ò lè kẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa fi àforíjìn ìwà tútù bá falẹ̀ torí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí la mọ àmọ́ tó ṣẹlẹ̀ lọ́la bẹ́yàn bá ti rí pé ntí mo ó kù díẹ̀ ó kù púpọ̀ káàtó téèyàn náà sì mà kéèyàn ó yìí tó lọ túbá lérí ẹ̀ bẹ́yàn bá wá túbá èèyàn kó fà gbogbo èyí tó ti ṣe sẹ́yìn yẹn tó fà ìmọ̀ ṣe é inna rabbaka inna rabbaka min ba'diha laghafurur rahim ẹgbẹ́ ọlọ́run ọba rẹ̀ min ba'diha lẹ́yìn ìgbà téèyàn bá ti ṣàṣìmọ́sí sẹ́yìn téèyàn wá tọrọ àforíjì lọ́dọ̀ kò sẹ́sẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ò lè forí ẹ̀jìyàn béèyàn bá ti túbá àánú ńlá lọ́lọ́run fi lè ṣe fún wa ìdí nìyẹn tẹnu ẹnìkan kò fi lè gbà pé ọmọ náà ni ọ́ ẹ̀yìn ò lè sọ bẹ́ẹ̀ ọmọ tí ó tán lé lórí o sì mọ tí wọn náà tán lé lórí ṣùgbọ́n èèyàn lè sọ pé iṣẹ́ tó ń ṣe yìí sí ọmọ náà ni o lọ túbá o iṣẹ́ tó ń ṣe yìí sí ọmọ náà ni o ṣùgbọ́n kì í ṣe pé wọ́n gangan ló pè lọ́mọ náà tó pọ́ lọ́wọ́n ọba lọ́mọ ọmọ náà ẹlòmíì ń bẹ ọmọ àlìjẹ́nà ní iná ló wò títí títí títí tó fi di ọjọ́ alẹ́ yọba kùsà á ta tí ó lọ báyìí yọba túbá ẹlòmí àlìjánà a sì wo títí tí dọjà alẹ́ akùsàtà tí ó lọ yóò tún padà sí wa ọmọ náà ọlọ́run kó má ṣe tiwa bẹ́ẹ̀ níbi tá a ti dúró ni ó sì dáa ní dúdúró torí pé gbogbo ibi téèyàn bá kù sí òkun ekun kó ní ọmọ manuel kò sẹ́ni tó pé gbogbo wa la ná wọn bí tá kù sí bẹ́ẹ̀ yẹn bá ti wá mà pé aláforíjì lọ́lọ́run èyí gbúdọ̀ fi hàn lọ́kàn ibi tá a wá kù sí yẹn ká tọrọ àforíjì ká jáwọ́ ń bẹ̀ kí kó má kàn wá mórí ẹ̀ abẹ́lẹ́ wọn bá nu tóbi rẹ̀ kó má ṣe àforíjì ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ wọn bá kó yọ́nú sí wa kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa torí pọ́lọ́ wọn bá ọ̀nlọ́ba tí máa ń foríjì yàn làáfàá àbíjọ pé ilá ilá tó a débò ní fàáyín náà. إلهي لا تعذبني فإني مقر به الذي قد كان مني مقر بالذي قد كان مني مقر بالذي قد كان مني ọfà ní ìlàrí ọlọ́run ọba mi tó dábì látọ̀ àdìbò ní fàínì látọ̀ àdìbò ní fàínì ọlọ́run ọba má jẹ mí níyà tó dípé tó ọba ní kò wo ibi tá kù sí ibi tá ti ṣàṣe ètò ibi tá ti fara gún abẹ́ni tá gún gan ó pọ̀ látọ̀ àdìbò ní fàínì bí ìlàdí kọ̀díkà ànàmì ni. mo kí ló bí ìlàdí kọ̀díkà ànàmì ni. mo kí ló bí ìlàdí kọ̀díkà ànàmì ni. abẹ́lẹ́ ọ̀nù títóbi ẹ̀ àtẹ̀yí tó kéré àtẹ̀yí tó tóbi nínú àwọn àṣìṣe wa ọlọ́run bá kó forí jìn wá kó ṣe ní rọ̀rùn fún wa láti lè túbá lérí gbogbo àṣìṣe wa látọ̀nà pàdé ọlọ́run subhanakallah wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa a gba ìbéèrè níwọ̀nba kó tó di pé a máa dìde inṣàallahu ta'ala. àwọn bá ní ìbéèrè kí a náwó. náà kan lọ́wọ́ ok naam naam mo ti gbọ́ ó ní ṣèitán ó sọ fún ọ̀kan náà àwọn ànábì ọlọ́run wípé òun ní orúkọ ọlọ́run kan lọ́wọ́ tóun lè fi bẹ lọ́hùn tóun ò fi ní wọná tóun ò fi wà lìjẹ́ náà wípé bàtà ànábì ọlọ́run wá sọ fọ́lọ́run fọ́lọ́run wá ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ó jẹ́ ó gbàgbé kò ní rántí ó kọ́ ọlọ́run yẹn mọ́ ó ní bàbá àwọn náà sọ fún un tọ ọ̀rọ̀ tó dáa ni ìtumọ̀ rẹ̀ sì dáa ṣùgbọ́n nínú tí àbúlò wà ànábì ọlọ́run wo lànábì yẹn sotiye irú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tá a lè fi ìdí ẹ̀ múlẹ̀ ni ṣùgbọ́n nínú ìtumọ̀ ṣèitán ó máa ń parọ́ ó sì ní ète lọ́wọ́ ntọ́jọ bẹ́ẹ̀ o wà nù hadith inú sọ́yìn Bukhari ìgbà anabi sallallahu alaihi wasallam anabi ní kí Abu Hurairah kó máa mójútó ibi tí wọn ń kó zakatul fetere sí àwọn jaka anabi ní kí Abu Hurairah máa mójútó bẹ́ẹ̀ ó sáré pé ẹnìkan wọ́n ń jí àwọn jaka yẹn wọn ń jí kó ọjọ́ kìíní àgbàtà ya òun náà wá lọ lúgọ̀ọ́ gbàtọ́ sáàrí ọba rí baba arúgbó kan tó wá ń jí kíní ọba gbàmú onye bàbá yìí màá mú ọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam onídàkùtò ọlọ́run máa mú mi lọ́dọ̀ anabi òun ò ní wá mọ́ ọba filẹ̀ àbúrò sọ pé ẹni yẹn ṣùgbọ́n gbà tó mú ó lé Dakun, mo ní nǹkan kan lọ́wọ́ tó bá lè máa ka nǹkan yẹn èṣù àtàwọn ọmọ ogun èṣù wọn ò ní ní kápá lérí ẹ ó ní kí ni nǹkan náà Ayatul Kursi àbúrò àlọ́ rẹ̀ àbútí gbọ́ ọba fílẹ̀ gbàtà àbúrò àdọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọba sàlàyé fún pétọ́ kódà nǹkan tó sọ ni pé Ayatul Kursi ti bá lè máa kà mi ò ní èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ò ní ní kápá lórí mi Ànábì ni sórí bàbá arúgbó yẹn fọwọ́ ṣe ìtọ́nù òun gangan ni èṣù ìmọ̀ parọ́ ṣùgbọ́n sórí èyí tó sọ yẹn òótọ́ ni èyí tó wí òun pé kùrùsí yìí ààbò ni níbi èṣù àtàwọn ọmọ ogun èṣù alábìíní tó wí yẹn òótọ́ ni so látara àdìẹ lẹ́yìn èyí tá a sọ yìí ó lẹ́rìí nínú sọ yìí Bukhari èyí tó wí òun àrírí ẹ̀rí rẹ̀ fi múlẹ̀ àmọ́ ọ̀rọ̀ rẹ̀ náà fẹ́ dọ́gba pẹ̀lú eléyìí tá a sọ yìí tó ti yé. So, ó ṣeé ṣe kí ṣètọ́nù morúkọ ọlọ́run torí pé agbo àwọn mọ̀lẹ́kà ló náà gbé kó tó di pọ́lọ́ ń bínú sí ṣùgbọ́n nítorí wípé àkọọ́lẹ̀ ti kò lé lérí pé iná ni ó wọ̀ bó mo kọ ọlọ́run yẹn gan kò ní fi bẹ́ lọ ìgbà tó lọ́wọ́ bá ní ìrè èṣù mo làánà rẹ bóyá tó bá tọrọ àforíjì bóyá lọ́wọ́ bá foríjì kò tọrọ àforíjì kò ní ọlọ́run foríjì mi ní tó sọ ni pé rọ́bì àǹfẹ́rẹ́ ní ilẹ̀ ayé mi yorùbá àtọ̀ ọlọ́run nígbà tó o ti bínú báyìí o ti ṣe gbilé mi lórí dẹ́mi mi ogun o má jẹ́ n kú o ọlọ́run tó yẹ pé n tó ń fẹ́ ni in tó sì béèrè ọlọ́run ọlọ́run sanṣẹ́ ó grant ẹ̀ àwọn àfa wa ni tó bá yẹ pàfọ́ oríjì náà ló béèrè ni bọ́ọ̀rọ̀ bá ti grant ẹ̀ náà ni ṣùgbọ́n nítorí in tá a torí ẹ̀ da kò lè rántí tọrọ béèrè àforíjì ẹni tí ó wọ nánà iṣẹ́ nánà ni ọmọ rántí ṣe ẹni tí ó sì wọ àlìjẹ́ náà iṣẹ́ àlìjẹ́ náà bí owó ìtà yìí náà lọ́lọ́run fi ràn yàn lọ́rùn so ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba nínú àánú ọlọ́run ló fi eléyìí rọ̀ wá lọ́rùn bí ọba ṣe ní rọrùn ọ̀tọ̀ ní kàdéyìn ọmọ sí tí ó sì máa dàbí nǹkan lójú èèyàn náà so a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba o abẹ́ ọlọ́run ọba ní tóbi rẹ̀ ọlọ́mọdé àríyá padà sí aburú insha Allah ta'ala a ó dàdú ń bì agbára ọlọ́run tí yóò bá dọ̀la a máa bá ọ̀rọ̀ nípa ànábì Musa torí bí Musa ṣe lẹ wàhálà yìí mọ́lẹ̀ tọ́fọ́ kí ló lẹ́yìn ẹ̀ àyà tí a máa tẹ̀síwájú pẹ̀lú ògo ọlọ́run a máa ṣàlàyé tó ṣẹlẹ̀ láàrin anabi musa àtàwọn ọmọ israẹli wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.